alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́n bá wa alladhi ja'ala fawaida wa masaliha fi ta'addudi nisa ọba tí ó fi àǹfààní rẹpẹtẹ sínú ìmọ̀ fẹ́yàwó ju ẹyọ kan lọ fọ́kùnrin tó bá ní bùkátà sí tó sì lágbára ọba tó sì bẹ̀ ọlọ́wọ́n bá fi sínú ẹ̀sìn Islam torí àánú fún gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ni wasalaatu wasalaamu ala sayyidina muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run wa ala alihi wa asahabihi ajma'in kó bá wa ara lè rẹ̀ àtàwọn sahaba rẹ̀ pátápátá ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ìtẹ̀síwájú lórí ètò tá ń bá lọ nípa ta'adudu nisa ta'adudu zawjat polygamy ìfẹ́yàwó ju ẹyọ kan lọ ìtafẹ́ gbéyàwó lẹ́yìn òun náà ni fawaidu ta'adudi azawjat àwọn àǹfààní àti oríire tọ́lọ́wọ́n bá aláà tó fi síbi ìníyàwó ju ẹyọ ọ̀kan lọ fọ́kùnrin tó bá ní bùkátà sí tó sì lágbára mahaba allahu shay'an fi dinihi illa fihi masalih azima ọba wa aláà tó sọ Qur'an kalẹ̀ fún wa yẹ kò ní fi kankan sínú Qur'an pé mo gbà yín láàyè kẹsí àfikọ́jẹ́ pé oríire àti àǹfààní wa ń bẹ fún wa ọlọ́run ò sì ní lé wa kúrò níbi kankan pé ẹ kúrò níbi nǹkan báyìí nínú Quran àfi kọjá pé aburú bẹ́ẹ̀ fún wa nínú tọ́lọ́wọ́n bá aláàgbà wa láàyè kásì nínú alukur'an tàwa mùsùlùmí tó sì jẹ́ pé òun náà ni ọ̀rọ̀ òdodo tó wà lérí ilẹ̀ ọlọ́run táwọn èèyàn gbọ́dọ̀ máa tẹ̀lé tí wọ́n sì gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu nínú ẹ̀ ìtọ́lọ́wọ́n bá fi ni ìfẹ́yàwó أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́wọ́ bá ní fankihu ma taba lakum minan nisa ọlọ́wọ́ bá ní mọ́gbà yín láàyè kẹfẹ́ èyí tó bá wù yín nínú àwọn obìnrin tá dá fún yín masna ẹlẹ́fẹ́ méjì méjì kẹ́ni méjì méjì lé ọlọ́wọ́ bá ní mọ́gbà yín láàyè bẹ́ẹ̀ ẹni tó ń sọ̀rọ̀ yìí òun náà lọ́ba tó dá ọ̀ tó dá ayé tó sì ma oore tí ọ wà nínú ní ti ń sọ fún wa ọlọ́wọ́ bá ní wàtúlá ọlọ́wọ́n bá ní mo gbà yín láàyè fẹ́yìn tẹ́ bá lágbára tẹ́ ní bùkátà sí kẹfẹ́ mẹ́ta mẹ́ta wọ́rù bá a ọlọ́wọ́n bá ní mo gbà yín láàyè kẹfẹ́ mẹ́rin mẹ́rin ìfẹ́ méjì mẹ́ta mẹ́rin ọlọ́wọ́n bá ní ìgbàláàyè látọ̀dọ̀ ọba tó dá yín ni ọba aláwọ̀ sì ní gbà wá láàyè kásẹ̀ kankan àbíkọ́jẹ́ tí àǹfààní pọ̀ ń bẹ̀ ọlọ́wọ́n ní fẹ́yìn khiftum alla ta'dilu tẹ́ ní fọwáhìdá ẹjọ́ mọ́lẹ́yọ̀ kan àyìní lè ṣe déédé ní ma mú ìyàfẹ́yàwó kan ìpìlẹ̀ gangan ní kéèyàn ní méjì àbí mẹ́ta àbí mẹ́rin ọlọ́wà ní tẹ́bá wá ń bẹ̀rù tẹ́rù ń bà ní pé a ìpààyàn ní gbé ẹ̀ní lè ṣe déédé láàrin wọn fọwáhìdá ọlọ́wọ́n bá ní ẹwájú ọmọlẹ́yọ̀ kan nígbà náà sọ́rọ́tù ọ̀nẹ́sà kùránfọ́ ayẹlẹ́kẹta lọ́lọ́wọ́n bá aláàtí ńlá amálẹ̀ fún gbogbo àwa mùsùlùmí bóyá làákàyè wa ó gbé àǹfààní tọ́lọ́wọ́n bá fi síbẹ̀ àbí ògbé ọlọ́run sálà mọ́lẹ̀ fún wa ń bẹ̀ olóńgbà wa láàyè bẹ́ẹ̀ òmìnfàwá ìdí tààdùdì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àǹfààní tí ọlọ́run bá fi sínú ìníyàwó jẹyọ ọ̀kan lọ fáwa tá a jẹ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn tá a tún jẹ́ mùsùlùmí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni àwọn obìnrin wọ́n pọ̀ ju àwọn ọkùnrin lọ láyé ọlọ́run dá àwọn obìnrin tí wọ́n pọ̀ rẹpẹtẹ àwọn ọkùnrin tá a wà láàrin wọn ààtò nǹkan bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan bá wá mú ẹyọ kọ̀ọ̀kan yóò wá sẹ́kù àwọn obìnrin rẹpẹtẹ tára ọmọ ni wọ́n àbí kí wọ́n sì máa ṣàgbèrè àǹfààní ẹlẹ́ẹ̀kejì àtàádùdù mákàrẹ́jù lè àárọ̀ mi gbogbo àwọn opó tí àwọn ara wa tí wọ́n fi wọ́n lẹ̀ sílé ayé àwọn opó yìí oye àwọn náà tún wá kún àwọn tó pọ̀ tẹ́lẹ̀ àwọn tàwa níyàwó àwọn amúkọ̀ọ̀kan náà àwọn òpó àmúmọ́ra nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ tí máa ń ti àwọn èèyàn lọ́rùn iná làwọn ọkùnrin ń ṣe ọkùnrin náà gbé kànga ọkùnrin ní ogun òpó ná ọkùnrin náà wà tirẹ́là gbogbo àwọn iṣẹ́ tó jẹ́ pé yìí máa ń tètè pààyàn àbí máa ń tètè múyàn lọ́rùn àwọn ọkùnrin là ń ṣe ló fi jẹ́ pé àwọn ọkùnrin là máa kú jù bọ́lọ̀bà aláṣẹ tètò nú lérí ilẹ̀ àwọn ìyàwó tí kálukú bá wá fílẹ̀ yìí wọn gbọ́dọ̀ máa bẹ nínú ìnira àwọn kan náà wọ́n tún fẹ́ àwọn náà ó lè jẹ́ ìyá ẹ ó lè jọ mẹ ó lè já àǹtí rẹ̀ àǹfààní ẹlẹ́kẹta àtàádùdù rahma lil mutallaqat gbogbo àwọn tí wọ́n sì lé ọkọ yà tọkọ padà wá kọ̀ wọ́n lẹ̀ àbáwọn náà ni wọ́n ṣe àfọwọ́fà tọkọ fi wá lé wọn jáde gbogbo éjì rẹ̀ ò tí ju twenty five thirty five forty lọ ó ní bùkátà sọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ma yẹ rí àwátá àti níyàwó ńlẹ̀ láàmú ọmọ ara bá àwọn ọmọ ìyá nínú ẹ̀sìn Islam ọlọ́run ti sàánú fáwọn ti fọ́sí ni àtàádùdù mákàrọ̀jù lè mara àtàlà akim ìdíyàwó jẹ́ yọ̀ọ̀kan lọ ọlọ́run bá ṣe àbáyọ fún ọkùnrin tó fẹ́ yàwó tí yàwó rẹ̀ wá bímọ arábìnrin yìí kò bímọ ọdún kẹni ọdún kẹwàá ọdún kẹẹ̀dógún kò bímọ arákùnrin yìí sì fẹ́ lọ́mọ láyé ẹ̀sìn wa ní kọ́mọkọ̀ lẹ́wọ̀n nítorí kìí sóun náà fẹ́ bímọ ọlọ́run ní òtí fún ọlọ́run sọ ní fún tọ́jú ọba tí wọ́n lọ púpọ̀ èyí tí lọ nílé wọn àbíjọ́ karama àbíjọ́ máa yọ́yàwó fẹ́ ní kọ̀kọ̀ ọlọ́run gba aláyè pé fẹ́yàwó mi ọlọ́run bá kádàrà ó lè bímọ lẹ́yìn náà ara rẹ̀ ó balẹ̀ tó ti bímọ fún máa wá máa eléyìí ṣẹlẹ̀ sí ànábì wa Ibrahim alayhi salatu wa salam ìyàwó Sára ò bímọ ìyàwó Sára wa ní kànábì Ibrahim kọ́ fẹ́ Hajar Hajar wa bímọ ìyá Sára náà òun náà padà bímọ ọmọ ìyá mi lóbìnrin wọ́n dànkarú tọ́jọ́ bá ti ń lọ gbọ́kàn yẹn láàyè kọ́ fẹ́yàwó mi torí ìfọ̀kànbalẹ̀ nínú ilé nítorí pé inú rẹ̀ ò ní dùn ẹ̀ ní gbígbèsè ayé tó dùn gbogbo yìí tẹ̀jọ́ ń tara yín tẹ̀jọ́ ń tara yín ọ̀tọ̀ ní tí ó wà nínú kálukú yín nínú àwọn àǹfààní tó wà fún polygamy ìfẹ́yàwó jẹyọ ọ̀kan lọ àtàádùdù makhraj fil mar'ati sayyi'atul khulq obìnrin ta fẹ́ tọ́jẹ́ pé obìnrin burúkú ni ó burú níwà ìgbádùn márèdì gan àrí látara àwọn ọ̀rọ̀ tí ma sọ àtàwọn ìwà tí ma wù ẹ̀sìn wa ni mọ́kọ̀ọ́lẹ̀ bàbá tó kọ̀ọ́lẹ̀ ẹnìkan náà tún gbé òun tún sàgbákùlà rẹ̀ mọ́kọ̀ọ́lẹ̀ wá fẹ́ ẹlòmíì tí ọmọ dùn ọ́nú látara bẹ́ẹ̀ òun náà lè padà yí padà torí bíyàwó bá ti gbọ́rọ̀ mọ́ ta ni ọmọ jáde tó lóun wọlé ta ni kọ́dákẹ́ tó lóun ọmọ sọ̀rọ̀ ta ni tẹ̀láṣẹ̀ wa tó lóun tẹ̀láṣẹ̀ mọ́ bí ṣe ń ṣépele oní ń ṣépele bàbá àti yẹ ọ ah, fẹ́ yàwó mi ni tó bá ti fẹ́ yàwó mi àlàtì náà balẹ̀ ọ wá gbìyànjú kọ fẹ́ nire kó lè bá jẹ́ àwọ̀ kó dáadáa fún ẹ̀yọ́ màá yá mi nínú àǹfààní tó wà níbi ká fẹ́ yàwó jẹ́ ọkàn lọ àtàádùdù maslaha lè zẹ́wọ̀dì lẹ́sìn ẹ̀ńdàhù kúwọ̀tún háàdà kúwọ̀tún ṣáwà ó jẹ́ àǹfààní fún ọkùnrin tó jẹ́ pé agbára ìsúnmọ́ obìnrin tọ́lọ́wọ́ bá bù fún ọ̀pọ̀ ju ìyàwó tó nílé lọ agbára rẹ̀ pọ̀ agbára ìsúnmọ́ obìnrin rẹ̀ pọ̀ ju ìyàwó tó nílé lọ ìyàwó à ń pariwo pé wàhálà yìí ti pọ̀ ju fọ́fẹ́ pa òun ni wọ́n ní kọ́ máa pa àkúsì máa nílá kọ́fẹ́ ìyàwó mi agbára mi yọ́ máa wá pin sọ́nà méjì àbí kọ́ máa pin sọ́nà mẹ́ta kì í ti pé yọ́ máa lọ lè ṣe sìná nítorí kó lè bá satisfy ara rẹ̀ níta yọ́ fẹ́ ìyàwó mi sílé tí wọ́n jọ máa ríra wọn báyìí nítorí pé àfẹ́ ìdára fárábìnrin yẹn àfẹ́ kọkàn yẹn ọkọlẹ̀ ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa ìyá tó ti dàgbà bọ́yọ́ pẹ́ bímọ àbí bẹ́ẹ̀ ó ti bímọ ọmọ tọ́lọ́wọ́n bá fún kò tó nǹkan kò wá háyédọ̀ mọ́ kò lóyún ọkọ rẹ̀ agbára sí ń bẹ lára tiẹ̀ òun fẹ́ bímọ sí ni ìyá arúgbó yẹn ọjọ́ jẹ láàárọ̀ ọjọ́ jẹ ọlọ́sàn kò gbọ́dọ̀ jọ wá alẹ́ kọ́mọ̀tà arábìnrin yẹn jáde o kọ́ fẹ́ ọmọ kékeré mi tí wọ́n máa bímọ fún ìyá náà tí wọ́n máa wá wẹ ọmọ náà ní wọ́n máa pọ́n wọ́n máa wá gbádùn àwọn méjèèjì nílẹ̀ ọkọ wọn ẹ̀sìn Islam kò sí rọ́ ńbẹ òdodo lọ́wọ́ ńbẹ inú àwọn àǹfààní tààdùdì zawjat almaratu almarida wala tastati'u adaa wazifatiha obìnrin tó pé ọlọ́wọ́n ó fi àárẹ̀ ńlá ó fi dáwò àárẹ̀ tó lọ́n fi dáwò yìí ọkọ rò gbádùn ẹ̀ láàárọ̀ kò gbádùn ẹ̀ lọ́sàn-án kò gbádùn ẹ̀ lálẹ́ kò gbádùn ẹ̀ lóru inú arákùnrin ń bàjẹ́ inú arábìnrin náà ń bàjẹ́ pé gbogbo àwọn nǹkan tó yẹ kó wọn máa ṣe fọkọ òun àìnílera òun ọkọ òun ní ń ṣe ní wá ń ṣe pẹ̀lú ìnira inú òun bàjẹ́ ọkọ náà rí ìnira pẹ̀lú iṣẹ́ tí ń ṣe ṣẹ̀ríà ni kọ́mọ ìwà arábìnrin yẹn gúnlẹ̀ ńlẹ̀ wọn o kọ́mọ bínú sí o òun kọ́ fàárẹ̀ sí rẹ̀ ọlọ́run ló fàárẹ̀ sí o ọlọ́run fi dá wo ni o kọ́ fẹ́ ìyàwó mi tọ́jú pé ìyàwó yìí òun àtọkọ wọ́n jọ máa tọ́jú arábìnrin tọ́rẹ̀ yìí arábìnrin tí ó tẹ̀sẹ̀ dé ta pè ní ìyàwó kejì yẹn òun ọmọ wá ṣe àwọn tó yẹ kí arábìnrin yẹn ṣe ṣẹ̀rí islam ó gbé déédéé lẹ̀ ó sì gbé oríire lẹ̀ fún wa nínú àwọn àǹfààní tó wà fún ta'addud zawjat polygamy káfẹ́yàwó jẹyọ kan lọ òun náà ni pé yóò dé síbò lòun mú ma lil walidayn ọlọ́run máa fi mú ìbànújẹ́ àdánwò ńlá fáwọn òbí tí wọ́n lọ́mọ lọ́dọ̀ tọmọ náà ti dàgbà mọ́ wọn lọ́wọ́ ọmọ ti wọ 45 kìrìtì lọ́kọ̀ọ́ ọmọ ti wọ 40 ó ti wọ 35 kì í ti lọ́kọ ṣe mọ̀ pé bọ́jọ́ bá ṣe ń lọ sí bẹ́ẹ̀ náà àwọn ọkùnrin ọmọ sáfún sí ọlọ́run bá aláwa sànú ìpín ọ̀dà òórì bí wọ̀ ẹni tó níyàwó lé kó mú èyí tọ́jọ́ ti lọ lé rẹ̀ kó mú mọ́ èyí tó wà nù lé èyí ká máa tọ́jú ẹ̀ kó máa bímọ fún àbáyọ ńlá ni tọ́jọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí wọ́n lọ́mọ tó dàgbà lọ́wọ́ bí n ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò ní rí láì fi ń bi kí ọmọ wọn kó lè ṣèyàwó kejì àbí kẹta àbí kẹrin wọ́n ní ẹ̀rí polygamy láwùjọ wa táwọn bá lè mójútó ṣìnà dópin ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ń bẹ ńlẹ̀ tí wọ́n pọ̀ rẹpẹtẹ tí wọ́n ń ṣàgbèrè láwùjọ wa wọ́n pọ̀ rẹpẹtẹ táwọn náà ti rí wọn kí ló dé tá a fà wọn wọlé ká máa tọ́jú wọn kọjá pé àfọkànbalẹ̀ nítorí pé sinadà ẹjọ́ ń sin ẹ̀mí yóò ní balẹ̀ lẹ́yìn náà àrùn oníjìnà sí lẹ́yìn náà ẹ padà sípò ìlera yìí kí ló wá dé tọ̀sẹ̀ kan kó mu wọlé àrọ́gbẹ́bà tó ṣẹ̀dídà kọkùnrin ọkàn wò pé òun lágbára òun wá ní bùkátà sí ìyàwó kejì ara àdítà fi ní ìyàwó náà nígbò tí lágbára ni ọlọ́run gbà láàyè ìwọ ìyàwó rẹ̀ ọ gbọ́dọ̀ sọ pé wọ́n gbà láàyè ọlọ́run pàṣẹ ìwọ náà pàṣẹ wọ́n kà bùkù lágbára ń bẹ lọ́wọ́ ẹ̀ tó sì ní bùkátà sí gbà pé nínú kádàrá tọ́lọ́run bá láàkọ́ mọ́ wọnù ọlọ́run kọ́ mi mẹ́lòmíì tó lágbára ju ti tiẹ̀ lọ ẹ̀yọ́ àwọn òfin wo ló dé ìníyàwó jẹyọ kan lọ nínú kọ̀ránà tàdíyèsí lẹ́yìn náà kí ni wọ́n ń pè ní déédéé gan-an fúnra rẹ̀ náà ń pè ní déédéé tọ́lọ́mọ bá aláàpáwá láṣẹ àṣàlàyé ẹ̀yọ́ miami alukọ́ránì tó wà lọ́wọ́ wáyé ìwé tọ́lọ́mọ fi tún ayé tó ni ìwé tọ́lọ́mọ fi tún ayé ṣe ni ìwé tí ọlọ́mọ bá aláàlá òdodo mọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ìyàwó kan ni ẹlòmíì ẹ̀yọ́ miami alè lọ́wọ́ ń ta ẹ̀yọ́ miami àwọn Eh, lọ́wọ́ ń ta rẹpẹtẹ ọlọ́run sí lẹ́tọ̀ fún wa tàgbàrà bá wà tàṣì ní bùkátà sí obìnrin ọlọ́run ọba aláwọ̀ sí ilé ìwọ̀n fún kó wọn lọ́kọ méjì torí pé ọmọ tó fẹ́ gbé sínú rẹ̀ ọmọ ẹnìkan lọ́gbọ̀dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ pé àwọn méjì ni wọ́n sùn lé lérí ní wọ́n á fún lóyún wàhálà ni wọ́n bẹ́ẹ̀lẹ̀ láwùjọ wa ọkùnrin òun lè níyàwó jẹyọ kan lọ nínú ṣẹ̀ríà wa àmọ́ obìnrin ò lè lọ́kọ méjì nítorí káyé má bàjẹ́ káyé má dàrú kí wàhálà ó dé àtẹ̀síwájú jọ́mẹ́jọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.